وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه واستنى لسنته إلى يوم يرث الله الأرض وما عليها والله خير العالمين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا انتم مسلمون ايها الله الله الله ilé ká wáyé fìdí ọ̀rọ̀ múlẹ̀ olùdíwà bá kàkàkà yìí. ọmọ ọba náà wọn nígbà tó lójú lẹ́kọ̀ọ́ ọlọ́run ẹ̀yìn nígbà tó lójú ìjà ìfúnpá tó kó bí lẹ́kọ̀ọ́ yìí. ikú yìí kan tó bá fún yín ó lọ. àlùfíìsì òun náà ti dábìí fún ìdúró tẹ̀lé ọlọ́run ọba tó fà á. فبعد من يجتهد قول الأقارين الإيمانية أما جرم الله ثم نقول الإنفاق أجل الشرك سنة الله تلك إنسان إلى بعد ما تتلقي وأن سيافا أجل الكفر تلقنا وأن فلو كان يقول له ipò ìlànà ìlú náwó láàrin ọ̀sà mẹ́yà obìnrin bá ti tẹ̀ ṣe kò ní ìtọ́lá fúnra wa àgbà nígbà tí ìbá mi ti gbé òun tó jáde àbí òun yẹn wò pé ó lè lè ṣeré tí ó lè dára ara rẹ̀ àgbà ipò òun bá wá fún yín ní rọ́gà ọ̀sà mẹ́yà ẹ wá ìdí ọ̀rọ̀ yẹn a ń ẹ lọ sí àìsàn sábà kọ́ ní ìjọ náà ìwé tí ò jẹ́ sọ fún sí nítorí ojú ọ̀ ẹ̀dì dára fẹ́ lójú nítorí ìròyìn tí ò ní ángẹ́là ẹ̀dì gbé lójú nítorí ìròyìn tí ó fi ti múlẹ̀ kọ́dà ẹ̀dì pa ẹ̀kú yẹ láwọn oríṣi ìtẹ́lú ilé wẹ́wọ̀n nítorí ìròyìn tí ó fi ẹ máa padà sàbámọ̀ lórí ìmúṣẹ́ ìṣèyàn nígbà tó bá ní pé ìlú dúró ó ti tẹ ọwọ́ ẹ̀ tán ọwọ́ apàdé wa ẹ̀ sí ilé ìròyìn tí òun nílẹ̀ lẹ́sìn torí ẹ̀ pa rẹ̀ lẹ́sìn torí ẹ̀ pa pàṣẹ ìṣẹ̀lẹ̀ rẹ̀ yẹ. àgbà ìṣẹ̀lẹ̀ ẹ̀yẹ ń tọ́ ọba wọ́yà ẹ̀yẹ nínú ẹ̀yẹ nígbà tó lọ́wọ́ eléyìí ti ìtọ́jú kọ́lá lọ́dún yà àwọn ìwà alákùnrin ìtọ́jú kọ́lá ìgbé kìí ṣe bí àwọn nìkan lọ́yẹ ká máa lò àgbọ̀yẹ ká máa ṣe láìkáyì nìkan ká máa ti gbọ́rọ̀ nínú gbogbo àdáwọ̀ rẹ̀ ìtọ́jú fẹ́nà níbi àmì pàǹkẹ́yì tá a bá ti gbọ́rọ̀ nítorí kíni o kábìlì sọ́ta fún ẹ̀yọ̀ kálá àwọn ènìyàn wà ń bẹ̀ sáfù ẹ̀yọ̀ tó nítorí àwọn ìró tó ti fi àbámadá ni àti àwọn ọ̀rọ̀ tó sẹ̀ka tó ti fi bàjẹ́ ni. ó sì lè já sí fáwọn ẹnìkan ni wọ́n bá sábẹ́ rẹ̀ láti fi dá wàhálà rẹ̀. ẹ̀yin nígbà tó lò ó. bí láti kọ́kọ́ mú ọ̀rọ̀ fún wa òun ni pé áyà yìí gan. ìró pẹpẹ kan máa lọ fi ń ti ìgbé sórí ẹ̀ láyà yìí sọ̀kalẹ̀ ìyẹn yóò fi dín múlẹ̀. kí ni ìró náà? òun náà ní pé ẹni tí ń ṣe ọba àwọn ọba nílẹ̀ kò sọ́lẹ̀ tí wọ́n fẹ́ ṣìkáàlì ọ̀nà àbíjọ́ tọ́jẹ́ bàbá ọkàn fẹ́ lára àwọn ìyàwó àtẹ̀bí sọ̀lọ́lọ́ àrẹ̀sọ́lẹ̀ ìwà ìrìyà ọ̀rọ̀ tí ó ń bọ́ lọ àìsà wọ́n nígbà tí dáwà ìsìláàmù lọ́dọ̀ wọn ti tó mi wọ́n gba ìsìláàmù wọ́n wá sí àlùkáwà nígbà ninu oníṣẹ́ òṣìṣẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀ àìsàn wọ́n ti kí fe lara awon dáwà iyawo atebi ti aresole yori tómi oro ti o n bo sí àwọn ọ̀dàkọ́ta àwọn ọ̀dàkọ́ta قال النبي صلى الله عليه وسلم وانا كان وفي ان يكون الوليد من عقبه وفي ان يكون قد لنا ṣùgbọ́n wa padà ẹ̀ka tọ́lọ̀ òjijì ọlọ́run akọ́jọ́ àwọn ọ̀rọ̀ òjì ọ̀làṣẹ́ náà ti pẹ́. ìròyìn tẹ̀lá lọ́dọ̀ òjijì ọlọ́run tọ́lọ̀ lọ́wọ́ àyẹ̀wò lọ́lọ́ ewu kó sádà kàkà múra ní òjijì ọlọ́run kódà wọ́n ti pa ìrẹsì àwọn àdìgbò fàyí gẹ́gẹ́ òun yàn lálàáfíà látọ̀ pé nítorí ẹ̀ ní àyà yẹn ti sọ gálẹ̀ nítorí bẹ́ẹ̀ tó pé nítorí wọn ní ìdúgbò náà wọ́n kú bá ọ̀rọ̀ ti yàn lọ́ọ̀bù dáadáa ẹ̀ ọjà ní gbọ́gbà Islam wà á dàn fàmì lẹ́yìn ìgbàlùmọ́kà tilẹ̀ Islam ọdún kan àbúkọ ọdún kẹwàá ìbọlódé wa pa àpapọ̀ra wọn ẹni onígbà tó lolo bóò láti kátó lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ dáadáa ti gbọ́rù á sọ yé fi kristo ti máa wọ́n nàbí ìsọ̀tọ̀ lọ́wọ́ àárín ìsọ̀tọ̀lá nípa ìsàn ikú ànẹ́bí sọ̀tọ̀ lọ́wọ́ àárín ìsọ̀tọ̀lá nígbà tí ó tẹ̀ka nígbà tẹ̀lé sọ̀tọ̀ lọ́wọ́ àárín ìsọ̀tọ̀lá àwọn tàbí kìrìsìtẹ́tà àwọn kẹta lọ́dọọdọ tí pé mẹ́ta ìdáná nẹ́bí ó kú náà ni àárẹ̀ tí wọ́n tán ní ó sì lè padà yìí lọ́dọ̀ ẹ̀ má àárẹ̀ tí wọ́n tán ní rárá ó ti ń dọ́jọ́ nínú àwọn ẹgbẹ́ ọlọ́ pípọ̀ jẹ́ òun ni àpáwọ̀ arákùnrin kàtúkọ̀ ọ̀rọ̀ di ọlọ́run ní ọ̀rẹ́ àti ni wọ́n wà lórí ẹ̀ kí ni wọ́n ní ọba tó ti dé kìí rọ̀dì ọlọ́run ní ọ̀rẹ́ àti níbi tí wọ́n fi aṣọ bó òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ fún ọmọ àlọ́ sẹ́lá ọkà sọ lójú ẹ̀ ó sì kí ìdánilẹ́bí sọ̀rọ̀ fún ọmọ àlọ́ sẹ́lá ó fi ojú òun tó tó múlẹ̀. bólú ìjọ tẹnu ẹ̀ jáde náà ní pé pé mo ta àìjẹ àwọn ọmọ ìta eré òṣìṣẹ́ ọlọ́run ti dá ọ̀nù nígbà tó wà láyé àtìgbà tó tó ní kú. bó ṣe rí ilẹ̀ wọn kò lè lọ pẹ̀lú ẹni káńtà àwọn ọjọ́ kébí kejì kẹta wọn lu pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lọ fọ òfin tó tó jáde ti kó láyé tó tó àbí tó kó láyé ẹyin nígbà tó lè lò lólu pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí náà lọfẹ fáwọn náà dúró yìí bá fi tẹ kákàkiri kámásà bìbí àgbẹ̀kù láyé kúrò fi ṣẹ́yìn ẹ̀lẹ́ àdáàdà ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní wà níbi ìkẹta kọ́kọ́ sọ̀rọ̀ bó ti dágbé náà má jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní ọ̀rọ̀ báyìí yóò kó lẹ́yìn ìbáyìí. عباد الله فجد الله ما تدفع منيا حق من علته أن يحدث بكل ما سمع قلت لكم طبعا في قبل يوم أغيكاتي أدو سيدي فدور أنفسه من جاهل أدو بعد ẹlẹ́jọ́ lọ sí kú yọ lọ bọ́ta ẹlẹ́jọ́ lọ sí ṣúta yọ máa lọ rí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ètò ìjọba pé kò lè fi rìn rẹ̀ rárá àtúntò ká ọjà tó gbogbo bábá ti bábá yìí yọ máa lò jáde. Àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá wọn ni fífi sọ̀rọ̀ fún ìjẹ́ fún rọ́ọ̀lù ìgbà àrùn. Ó ní kí ọ èyí ti kẹ́sí ọmọ nìyẹn máa ń tún pẹ̀lú pé kò lérò. Àbí wọ́n sọ báyìí, ó ti dé ojú ọ̀pá àrí káàkiri nìyẹn. Òjijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ wọn ni fẹ́ẹ́ rí ìfarabalẹ̀ fi kúlé كل ربك ينظر إلا في عمل الآخرة أي في طبع الإنسان القيامة تأتي على ذكر النبي صلى الله عليه وسلم أصبح أن الشيء عبد القيس nígbà tó kó àwọn ọjọ́ rẹ̀ wá kàtẹ́rì sọ̀tọ̀ lọ́wọ́ àtúntàlá káwọn ti di mùsùlùmí ìjọ lọ́wọ́ wa ni ìtẹ̀sí ìka kọ́kúta sẹ́yìn ìtẹ̀sí méjì kan fẹ́ rárá rẹ̀ yóò fi kó gbogbo ọlọ́wọ́ wa sọ̀rọ̀ ọlọ́wọ́ àtúntì rẹ̀ ti fẹ̀ ìtẹ̀sí àkọ́kọ́ òun náà dàbí kẹ́lì mọ́ ìní àmúmọ́ra ìfaradà wọ́n anẹ́l àti farabalẹ̀ àtọ́nà ọba ti fẹ́ ẹ̀sìn méjèèjì. عباد الله أن يرسل الله إذا قال النبي صلى الله عليه وسلم الله إنه حديث المغيرة بن شعبة حديث الله صلى الله عليه وسلم وأن الله مبتدئه عقوق لأمهات إما في عطايا يقول فيه في أمانة الإنسان àti máa lọ rí ọmọbìnrin mọ́lẹ̀ lóòyẹ̀ níbi èyí tí máa ń tẹ̀lẹ̀ olùdíkọ́lọ́ ń gbàgbé ní ìdíje lọ́wọ́ àdúgbò àti kí ni máa kọ fún yà kí ni máa kọ dáadáa kí ni wọ́n máa fún yẹn dáadáa àti kọ́ máa tẹ́wọ́ gbà káàkiri bákan náà wọ́n máa wá kó lè máa fún yín kí ìlànà kọ́ wọn sọ báyìí lórí báyìí tẹ́lẹ̀ ìlú gbọ́dọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ náà. Ẹ àti kí ẹ máa lọ tọrọ ọ̀nà jẹ fún jẹ fún jẹ fún mi tọ́jú ní ọmọ ìbílẹ̀ lọ. Wà ní lọ àtàlùmáàlì àti ìlànà ìdíje àtúntò. Ọjọ́ àdọ́lá ẹ̀yẹ Ìjọba ti gbọ́dẹ̀ láàmú káàkiri kí ni wọ́n pè ní òfófó òun náà ti dákòlò ní kàláàdù bẹ́ẹ̀ ní ìsìnlẹ́ni níbi ìfúta ilẹ̀ ilẹ̀ ìgbà ìmọ̀ ẹgbẹ́ ọ̀ká àti láàrin orí méjì láti lè gbà ní ọ̀rẹ́ irú ilé ìta kẹ́ni ní wọ́n wà nígbà yìí ti káwá lọ rí olùkọ́rọ̀ ọlọ́run lásán àbọ̀rọ̀ àtẹ́bí lásán sọ̀lọ́ lọ́ọ̀mù àyọ̀ ọ̀dàlá àti kọ́kọ́ ẹsìn òsì kó sínú wáyé tó ti jẹ́ ọlọ́pàá pẹ̀lú oníwàlú jẹ́ká àtẹnumọ́ ẹni tí máa ti kọ́mẹ́ sí olóògbò. Ìgbó gbogbo òun sì rẹ̀ máa gbé ọ̀rọ̀ káàkiri láàrin ẹni méjì láti lè ti bàjẹ́ láàrin wọn. Òjijì ọlọ́pàá lọ́la ṣẹlá wọn àwọn tó burú tó náà lè fún máa ní òun làwọn tó rẹ̀ yóò gbogbo tó yóò gbogbo káàkiri láti kọ́ mi kú nàbẹ́ náà tàkìtà tó máa tún ìyá láàrin ọ̀rẹ́. Wọ́n kú àwọn ẹni tí wọ́n tún mọ́ra wọn, ó lè jọ́ wọ́n á wíwí fún mi nípa ìyàwó tẹ̀lé ọmọ olùkọ́ àti bí wọ́n sọ lọ́kùtọ́ ọmọ ọmọ lóbi lọ sí ilé ìjẹ. àbọ̀rẹ̀ méjì àbáwọn akẹgbẹ́ àbọ̀mọ̀ ọ̀yá táàjọ́ kírun táàjọ́ pàdé táàjọ́ tuntun náà. àwọn ìgbàwí àlùbáwò ẹ̀lùbára fúnìhàdà ọ̀hún àwọn tuntun wọn máa wàhálà sílẹ̀ àti bàjẹ́ àti pa ìgbà lọ́lọ́ ẹ̀yìn ọdún ọlọ́run ọba ẹ̀rí àtàkùn kọ́rọ̀ ẹ̀jẹ̀ jáde kápìlì ẹ̀ kúnlẹ̀ bóyá àgbè jáde ní àbá àdìgbé jáde ní. ìròyìn àwọn ọba tí onímọ̀ ni wọ́n máa padà nínú àwọn nígbà tó lójú mi. òun ló fà lọ́ba àjọ̀dá sọ wípé kọ́lùbà ìyá nàìjíríà tilẹ̀ fọwọ́ mi yóò inú. àṣàlàyé àwọn àdìsàmì àwọn àyà àṣàlàyé ẹ̀ fáwọn ẹni tó ń mọ àbàdájú. ló fi jáde pé àwọn àtẹ́bí ẹtí ta wà sẹ́bi mú kàní sọlá tó sọlá pẹ̀lú ẹ̀kájẹ àbúrọ́sì tó sọ àlẹ́ ẹni rí ijó ní. ẹ rí i pé nígbà tí níbi báyìí mú kàní sọlá tó sọlá lọ́lọ́ ọba àtúntàwà ní tó gbà lọ́wọ́ ẹ̀ ní pé kò ní kánjú o àtúnyẹ ká máa ní farabalẹ̀. gbogbo yóò sọ fẹ́ kọ́ ìfarabalẹ̀ ní sàlàyé ẹ̀kọ́ ọlẹ́kùn rẹ̀ lóbi jáde nàbí láì mú kàní sọlá tó sọlá kọ́ nípa tó ní fájúrò nípa ọmọ ìlú níyà ewu ti ọmọlábalẹ̀ nípa tó ti ọmọ kékeré kan ìkẹta ọmọlábalẹ̀ kọ yẹn náà nípa ògiri ilé tí wọ́n mọ̀ wọ́n gbà tuntun yàn fẹ́ mú wọn òun ni fájúrò ti wá sọ jáde hádà kìrọ ọbẹ̀yìnì ọbẹ̀yìnì eléyìí ni wọ́n tọ́ máa jọ̀ ń àti ẹ̀ سأنبيك بتأويل ما لم تستطع عليه صبرا ما وقفنيه àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ewu tó lè ṣe sùúrù kí n máa tẹ̀síwájú nínú ewu yẹn lórí tara ilé ọgbọ ojú mi tí mo bá lé. àwọn ẹni tó ní obìnrin dábàá ni wọn ní wọn bá kàn bẹ níbo ni ọkọ bá dáa ní ọgbà ọmọ tí wọ́n pa tọ́ba dàgbà kan kò ní ọ̀pá wọn yá àti bàbá ẹ̀ lórí. bákan náà ògiri ilé tá a mọ àwọn ìdílé méjì kan lọ gbélé àwọn ọmọ wọn sì kéré wọ́n ti lèyàn bá wà nígbà ibi ilé ra ilẹ̀ yẹn tó ti kú bẹ́ẹ̀ ọ̀rọ̀ tẹ̀sí wà lábẹ́ rẹ̀ wọ́n ti lè bá wà nígbà àwọn ọmọ yẹn ọ̀pá àti wọn bá dàgbà. ìlà ìlànà ìfara balẹ̀ àlùkò àdínú ìrìn náà àríkù sọlá sọlá ìṣe pé látàn máa ti àwọn wà níbi lásán láì nílò làákàyè pẹ̀lú ẹ̀. Sùlẹ̀mọ́n náà ní sọ́lá tó sẹ́lẹ̀ àdéjì ọlọ́ owó ẹ̀ fi ní ọ̀rọ̀ múlẹ̀ nígbà tí ó di ẹyẹ onímúdà nínú àwọn tí wọ́n wà lọ́wọ́ ààrẹ. Ọba Adéda ní ọ̀dà ọ̀dà pọ́ìn. Nàbí náà Sùlẹ̀mọ́n náà ní sọ́lá tó sẹ́lẹ̀ orí ẹyẹ yẹ. Àwọn àdìmọ́ àdìyàlà àrùn ìwúdà. Èyí ti àmùkáàdé nílẹ̀ lọ́ọ̀dì mi àdéhùn ní wájú òkú lónìí ni. lọ́wọ́ àti ìbáraẹni kò rẹ̀ ẹ̀ṣẹ̀ yìí la máa ń jẹ́ ní àtúnṣe gbogbo. àwọn làkàtúmà hàṣẹ́rù àdéhùn ti dúnbò rẹ̀ àwọn láyà àti àmì ìdìbò lọ́ọ̀dì mi. àyàfi tọ́ba akókè díẹ̀ ló fi ti múlẹ̀ tàbí ìdìbò lọ́wọ́ ẹ̀yìn ká máa wá ní ọ̀sẹ̀ gbogbo wọ́n máa ti bá gbé jáde ní àbàtà sàlàyé ta ìwò láti gbé jáde ta là á fi ọ̀sẹ̀ tó lè bá gbé ọ̀rọ̀ jáde àkókò tó lè sára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 bọ́ọ̀lù islam ti yanjú iṣu ọ̀rọ̀ tí bá ti bẹ káàkiri ìsìnlá. islam yanjú ẹ̀ pẹ̀lú káàkiri ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ òun ni pé tí wọ́n bá ń pọ̀ nǹkan ká ọ̀nà àkọ́kọ́ dáàtọ̀ òun ni ẹ̀sẹ̀ kan kò lò. ṣé kìí bẹ́ẹ̀? ọ̀nà wo làátọ̀ tó bá tẹ̀sí kórìmẹ̀ láti jáde yìí. أن الله سبحانه وتعالى رسل إليه أقوال نسوة النساء آية الكريم اللهم إذا جاء أمر من الأمر أو القول أداهم به Ale ẹ̀sùn tó jẹ́ ọ̀pá fún إلى gbogbo tí a náà mọ̀ ní kàbáwá sí láwọ̀, ọjọ́ tó lè lé ìdájọ́ wọn lè fọ́n gáàdì. àwọn èèyàn máa fọ́n gáàdà kí ni o ṣùgbọ́n náà wọ́n ń fi àkíyèsí bí àwọn tó bá nígbà tó lòlò wọ́n lọ́rùn tó ìlà kan tó lòlò. tí wọ́n bá lè dá padà fọ́nà ìdíje ọlọ́run ẹ̀mọ́ pé kọ̀ sáà tẹ́lẹ̀ mọ́ báyìí ọ̀nàmọ́wọ́ àdìyàn sẹ̀lẹ̀ mọ́ ádá padà sínú súnlẹ̀ tó ti ń gbọ́ ẹ̀ká máa tẹ̀ka rẹ̀. wà

wà nílà olè lẹ́mọ̀rì méjì. àkọ́tọ̀ àwọn ẹni tí wọ́n ti aláṣẹ tó wọn ẹ̀dùnmáṣá gbàgbé pé tó máa aláṣẹ òun náà ni àwọn aláṣẹ tó ń darí wa àtàwọn olùmọ̀ nígbà táwọn olùmọ̀ náà ń gbọ́ ọ̀rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu àti ìbẹ̀rẹ̀ làálímọ̀ olùlẹ̀dí náà yẹ sẹ́ńtì tó ń lọ lórí. àwọn ẹni tí wọ́n lè fa àgbọ́yé kan wọ́n kàn fẹ́ fún ọ àbáwá fún àtọ́wò lọ́jọ́ ọlọ́run náà àlè. ó ní àtẹ̀sàbàtú dárí kàlẹ́ àbúrò. inú ẹni tó gbé ọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ àyọ̀ bá wọn darí ọ̀rọ̀ sí. ìró kẹsí ń dìbò ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ lọ́sẹ̀ láàbù. igi òní sọ lọ́kọ̀ gbogbo ìyàwó rẹ̀ lẹ́ bẹ́ẹ̀ sì ni àbáwọ̀ ọ̀rọ̀ lọ́lẹ́ èkejì wọn bí máa ń lọ ẹni tí wọn máa ń lọ lọ́pọ̀ ara wọn láàbọ̀ ọ̀gá lọ sùn wọn lọ jọ́ kìí wọn jọ máa ń péjọ ìjọ wọn lọ lọ lórí wọn lọ lọ́la ọ̀jọ̀ náà kò sọ́dọ̀ àánú wọn. ìyẹn lọ́wọ́ kó wáyé wà níbi tọ́lú láti láti kọ́ gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ̀ ẹ̀sán fún ìwò payà nílò lọ. àbáwá wọn rò bíbí ọ̀sọ̀ọ̀sọ̀ àti ìtọ́lọ́wọ́ àlọ́ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́ àtọ̀lọ́pìtàmìtà ákì ìjọ ọmọ orúkọ àwọn obìnrin ẹlẹ́sọ̀tọ̀ òṣìṣẹ́ ọlọ́mọdéla àbá ọmọ ọ̀sẹ̀ lọ́sẹ̀lá àti ó lè ní kankan ní àlàyé ayà lè ń bá wí nígbà tí kì í ṣe ọ̀sẹ̀ tó tún lọ́rọ̀ nítorí nǹkan tó jáde ló orí bẹ́ẹ̀ àtàmẹ́jọ ìyàwó rẹ̀ sọlọ́lọ́ àdúgbò lábẹ́ kálá ọdún nípa ilé ìmúta fẹ́ẹ́fẹ́ káyì tí ní ìmọ̀sílẹ̀ rẹ̀ gánà. wọ́n lọ́wọ́ àwọn ọmọ àdéjọ láńsọ nípa ìṣẹ̀lẹ̀ irọ́ tí wọ́n pamọ́ ìyàwó àìsà ọjọ́ mọ́ọ̀lù tẹ̀lé àìsà bí wọ́n fẹ́ sí náà. ọlọ́run ní ètò ìtàlọ́ fọ́ọ̀mù ẹ̀rọ bí náà ti náà ti wò. ìgbà náà ń pa fún yín wí yẹn wọ́n tẹ̀ kó ní àkọ́wá ẹ wá fún bàbá la ẹni ọ̀rọ̀ àwọn ẹni wọn parọ́ ẹ má ti ẹ̀ka fún ìyàwó àárín sọ̀rọ̀ ẹ lọ́wọ́ àná ẹni wọn àwọn tí wọn lórí bá tó tó lórí wọn yàtọ̀ sí àwọn lẹ́nu báyìí tó pẹ̀lú kéde òkú bí wọn wọn ti gbà èyí sọ àtàwọn ètò wọn. bákan náà ìgbésẹ̀ mi èyí dájú láti lè fi wá ojú ìròyìn nígbà wọn òun náà nìkan jẹ́ ọlọ́dún wa ní pé ẹni tí bá ti gbé ọ̀rọ̀ káàkiri látàgbé kò kí. pẹ̀lú àyà tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́ pé ní ìjà àgọ́ bá a ti kọ́ ìdá bá a lè ń kọ́ dàgbà yà àti kò kí. ní ìbọn pé kọ́tọ́ jẹ́ ìgbà ọ̀dọ́lọ́lọ́ kápákà jọ ọ̀tá mẹ́tì lọ́wọ́ ọ̀dọ́lá sọ̀rọ̀ títí ní ìjẹ́ kò kí lẹ̀ náà. ìgbìmọ̀ tó ká pé ìyẹn lọ́ olùwànú àdìsí àbíbáṣà àdìsàbí wọn ní àdìsí ọlọ́wọ́ àtàlà ń sọ wípé mo gbé àwọn ẹgbẹ́ tó gbé àwọn ọmọ nìkan ló ti gbàgbọ́ ìgbàgbọ́ ọwọ́ náà ní wọn látàbùdá pẹ̀lú mùsùlùmí ẹ má sọ̀rọ̀ mùsùlùmí ní àìdá wọn. ẹ sì má jẹ́ àgbà pé mo ti jẹ́ kí bàbá mo tẹ́yẹ̀ máa fẹ́ máa jẹ́ kí bàbá. ẹni ó fẹ́ sìnà tọ́bajọ́ mọ́ kábà wá sọ ní àdéjì bàtí ẹni sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn ọ̀ ẹ̀ gbọ́dọ̀ lẹ́yìn kí wọn ẹ má tẹ̀lé ohun wọn tọ́lẹ̀ tí bá tẹ̀lé ohun mùsùlùmí káàkiri ọlọ́run ọ̀bọ fi òwò jẹ̀ náà ẹni tọ́lọ́ ń tẹ̀lé owó rẹ̀ náà ọlọ́run bá tó ti kó dàpọ̀ wà sí ara rẹ̀ nínú ọ̀nà tá a fi ṣe tó máa gbọ́rọ̀ lẹ́kẹ́ta òun ni àtàkùn kúrò bí àwa tó ní ti ṣe ara rẹ̀. àwọn olùdókòtò ọ̀rọ̀ láti lè ọgbẹ́ yìí wọn. tábàtẹ̀ padà kọ́ kí ló lè padà fẹ́lẹ̀ ó lè padà lọ sí lọ kí wọ́n pa àyè àbí kí wọ́n pa lọ́nà àyè àbí kí wọ́n ti tún wọ́n sí ẹ̀mẹ́wọ̀n kí ni wọ́n á láǹfà sí rí mẹ́lẹ́ wọ́n yá ẹ̀yẹ ń ọlọ́run kí ló òun ni pé ìgbà gbàgbà jẹ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dùn. tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ bí fún ẹnu lébélébé kí bá yẹn lẹ̀ kí n sì rọ́ sí ìfà. alẹ́bí sọ́kọ̀ mọ́ àtúntà láwọn adúlọ̀ ń pa ilé rẹ̀. ó ní ẹ̀gbọ́n ẹ máa gbé ìjà wa bá mi. ó ṣe é kó ti pẹ́ ẹnu ẹnìkan máa tó jẹ́ ẹnìkan lọ. ẹni mọ pé sí òótọ́ ìkejì rẹ̀ fún tó sì gbà ìdíje ìdàgbàsókè bákan náà ló lọ́ba àtàwọn yẹn nílé ìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ ní òbí máa gbé yìí. òun ní kíni a máa mọ ọ̀nà kó làásì ìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ bí irú àwọn ọ̀nà tá a sọ yẹn á lọ báwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ sáré sọ̀rọ̀ yìí bọ́ta. àti bẹ́ẹ̀ kọ́ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn kábẹ́ẹ̀ni yẹn sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀kẹ́sẹ̀lẹ̀ lójú ayé àtẹ̀lẹ̀ sọ̀lọ́ ọ̀hún àrẹ ó sì mú lẹ́tà nígbà tá a tẹ́lẹ̀ lọ sí ọjà àtàwọn tààlé ọwọ́ amúlẹ́tà ọ̀gá àwọn òṣèlú kan bí ìkọ́jọ lọ́dọ̀ àwọn mùsùlùmí ń lọ sóko kó wá àwọn mùsùlùmí bọ̀. irú iṣẹ́ sì ni ó lè jẹ́ sẹ́mi ẹ̀sìn lọ ó kú lórí bẹ́ẹ̀ torí àìsàn ló pẹ̀lú àtẹ́bí ìlọ́wọ́ lọ́wọ́ ayọ̀ lọ́dọ̀. ẹ̀rí gbígbà àti àbá ọmọ olùkọ́ bẹ́ẹ̀ wọ́n ti dé sórí rẹ̀ kálẹ̀. òjijì ọlọ́run wá gbé sí àbáwá hásì ìlọ́dọ̀ ló ti jẹ́ sékè ìdìbò ọlọ ti agbódìgbà sékè ìdìbò ọlọ ti ta àwọn òṣèlú fáwọn òṣèlú òṣèlú lẹ ẹrù ń bà mí àwọn pátìlẹ òkú àtẹ òun òṣèlú bẹ́ẹ̀ ńgbọ òun ní àyè ojú orí rẹ ìdá náà ń ṣe ju ọmọ onígbàgbé ọ̀rọ̀ lọ́wọ́ sọ ni nítorí nígbà tó ń tẹgà táwọn tó jagun bá dẹ hásìkù náà sì wà nù wọn Ọlọ́run wò wọn báyọ ní àtẹyìn ti jagun bá dà ẹ máa ṣe oúnjẹ Ọlọ́run bẹ́ẹ̀ sí pé wọn ò ní ṣe ìyá ní ní ìdẹ́ni tí ti láfùrí ní ọlọ́wọ́ làwọn. nínú ẹ̀ òun ti tẹ̀lé kẹ́kẹ́ tó tẹ̀lé lójú ayé wọn mọ̀ ọ́ lọ́jọ́ lọ́wọ́ tẹ̀lé àti. ọ̀kan náà àwọn òṣìṣẹ́ kọ́míyàn sí lóṣù náà pẹ̀lú kí àwọn ọjà máa rẹ lọ fẹjọ́ ọkùnrin náà wọn náà wọn ní ìkà náà nígbà táwọn fẹ́ mú kọ́ wa alátẹ̀lẹ́ ọ̀ṣẹ̀ fáwọn èyí jáde lọ́sùn ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé lóòrù ìdáhùn lóhùn ìkẹta ni pé ìjọta wà lórí kò tẹ̀lé jáde rárá ìkẹrin ni pé tọ́ba dá àsìkò kábà yọ ọ̀kẹ́ta kú lọ rẹ pẹ̀lẹ́. ó máa ń bá ẹgbẹ́ náà tó wọ̀ lọ dáadáa ní wọ́n mọ̀ nípa ẹni wọ́n sọ̀rọ̀ rẹ̀ lọ. èèyàn bá wa sàáyé ìwòrán ààrẹ ẹni tí ó wà ní. dáadáa ní wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n bọ́ ń wò ìròyìn mi nípa rẹ̀ wọ́n máa bá a lọ bẹ́ẹ̀. ọba kẹ́mi ìrìnnú táwọn ẹ̀jẹ̀ rẹ̀ bí ní

ọmọ àlọ́ bá táwọn èèyàn fi máa fi kíni ohun tí wọn fi máa wá ìdí ọ̀fìn lọ́dọ́ aṣọ pé òun náà ni àìmọ̀ náà bóòlù àti wájú ọ̀rọ̀ dáadáa bóòlù àti wájú ọ̀rọ̀ òun ni kéèyàn olórí ayé ọwọ́ ọ̀run tẹ́lẹ̀ ọ̀run tẹ́lẹ̀ ẹnì kẹfẹ́rẹ́ ti fi iye yẹn náà ibi lábẹ́ náà làmẹ́ tó dá ọmọ olùwà ti fi wá bẹ́ẹ̀ ìjọ sáàmù tètè bá ìjọ dá ìfọ̀ ọdún rárá o àkúwọ̀ ọdún aláyọ̀ ọmọ ọ̀rá rárá bí inú kọ́ bọ́yọ̀ kẹ̀rí lọ́wọ́ mọ́tálásí irúkú ìforíkẹ́rẹ̀ lọ́ba ti sáré fún ní tẹ́sí àmì ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́ bá nínú kẹ́kẹ́ ń fà táwọn èèyàn ń ta wájú ọ̀sẹ̀ tó tọrọ ọ̀sẹ̀

ìtara yẹn lọ́wọ́ wà fún àfáwà òṣà àwọn ọ̀sẹ̀ níjẹ́ òní ìtara yẹn ń lára wọn lẹ́nu ìbẹ̀ lọ́jọ́ àwọn òṣèlú pa nígbà yẹn wọ́n ti mú báyìí wọ́n fẹ́ pa ọba nílá ìlàhà ìsọ̀lá àbá ni ọ èké ni ìta fún ìbára àti parí wọn wá wọn lé nígbò ìjọ lọ́wọ́ sọ̀rọ̀ wọn wà lọ́wọ́ sọ̀rọ̀ wọn bá kíló kíló á sọ̀rọ̀ àbúdára nítorí ọlọ́wọ́n bá ní kẹ́lá tó tó áyà kalẹ̀ ìgbéyà aṣọ́hálẹ́dì iná àwọn ọ̀nàyàn nígbà gbọ́dọ̀ ìdá àtọ̀rọ̀ fún fi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ńlá. bẹ́ẹ̀ bá sáàpù lójú ọ̀nà ọlọ́run ẹ lọ sí jihad kọjá ẹ má sọ pé kò ní gbàgbọ́ ọlọ́ ìdára má tẹ̀lé ní ìlànà oníkele súnmọ́ ẹ̀rọ ní sọ ṣòkòtò rọ́bọ́ balẹ̀ sọ ọ̀làgbàdà rẹ̀ wò lù. ìtara òun ni máa ń tẹ̀lé ní ibẹ̀ ó lè ti gbọ́lá fún kẹ́ńpá rẹ̀. àwọn àìsàn ìti kọ́lá fún pa súnmọ́ ẹ̀rí bá tó wa ní ìdáyà. ìyá wa súnmọ́ ẹ ẹ̀ma má sọ fún pé lẹ́sà mọ̀mìnà tẹ́sán fún ní àrùn àyà ti dúnìyà tẹ́ máa fi wá ìfẹ́rí wá àtàyè bíbà fàyín lọ́wọ́ ní màgá ìdùn kẹsíọ̀ ọ̀rọ̀ wọn kọ̀ fẹ́ lọ́dọ̀ náà kàdá àdìkà bóńtù mi kọ́ ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ wáyé. bẹ́ẹ̀ ni ẹ̀sìn ti tẹ́lẹ̀ gbogbo àtàkùn tó tẹ̀lé tó ti ní báwa lẹ́sìn wà tẹ́lẹ̀ ẹlòmíín ẹlòmí ń ṣe kèfè rí tẹ́lẹ̀ olódò nípa olódò ọjà láyé àtúntò nílẹ̀ ẹ wá ní ọdún tó lò ìnà lọ àkáàdà ní ọjà àwọn ọmọ akọni ní òní nípa gbogbo tẹ́lẹ̀ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واحمي حوزة الإسلام ووحد كلمة المؤمنين على الحق ووحد صف المؤمنين على الحق ولا تفرقهم بهذه الشائعات الباطلة المغرضة برحمتك يا أرحم الراحمين ويا رب العالمين عباد الله إن الله لا يتكلم عن النبي يا أيها الذين آمنوا صلوا عليه كثيرا اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم رحمه الله تعالى